Tímótì kejì orí kẹrin. nítorí náà mo pàṣẹ fún ọ níwájú Ọlọ́run àti Kristi Jésù ẹni tí yóò ṣe ìdájọ́ alààyè àti òkú àti nítorí ìfarahàn rẹ̀ àti ìjọba rẹ̀ wàásù ọ̀rọ̀ náà ṣe àìsinmi ní àkókò tí ó wọ̀ àti àkókò tí kò wọ̀ bá ní wí ṣe ìtọ́ni gbani níyànjú pẹ̀lú ìpamọ́ra àti ẹ̀kọ́ gbogbo nítorí pé ìgbà yóò dé tí wọn kì yóò lè gba ẹ̀kọ́ tí ó yè kooro ṣùgbọ́n bí wọ́n ti jẹ́ ẹni tí etí ń rìn wọn ò lọ kó olùkọ́ jọ fún ara wọn nínú ìfẹ́kúfẹ́ ara wọn wọn ò sì yí etí wọn padà kúrò nínú òtítọ́ wọn ò sì yí padà sí ìtàn asán ṣùgbọ́n máa ṣe pẹ̀lẹ́ nínú ohun gbogbo máa farada ìpọ́njú ṣe iṣẹ́ ìfàǹjẹ́líìsì ṣe iṣẹ́ ìránṣẹ́ rẹ láṣepé nítorí à ń fi mí rúbọ nísinsìnyí àti lọ mi sì súnmọ́ etílé èmi ti ja ìjà rere èmi ti parí eré ìje mi èmi ti pa ìgbàgbọ́ mọ́ láti ìsinsìnyí lọ a fi adé òdodo lélẹ̀ fún mi tí olúwa onídàájọ́ òdodo yóò fi fún mi ní ọjọ́ náà kì í sì í ṣe kìkì èmi nìkan ṣùgbọ́n pẹ̀lú fún gbogbo àwọn tí ó ti fẹ́ ìfarahàn rẹ̀ sa ipá rẹ láti tètè tọ̀ mí wá nítorí Démà ti kọ̀ mí sílẹ̀ nítorí ó ń fẹ́ ayé ìsinsìnyí ó sì lọ sí Tẹsalóníkà Kreskeni sí Galatia títù sí dalmatia luku nìkan ni ó wà pẹ̀lú mi mú máàkù wá pẹ̀lú rẹ nítorí ó wúlò fún mi fún iṣẹ́ ìránṣẹ́ mo rán Tíkíkù ní iṣẹ́ lọ sí éfésù aṣọ òtútù tí mo fi sílẹ̀ ní Troa lọ́dọ̀ kápù nígbà tí ìwọ bá ń bọ̀ mú un wá àti ìwé wọn nì pẹ̀lú pẹ̀lú ìwé awọ wọn nì alexanderu alágbẹ̀dẹ bàbá ṣe mí ní ibi pípọ̀ olúwa yóò san fún un gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ lọ́dọ̀ ẹni tí kì ìwọ kí ó máa ṣọ́ra pẹ̀lú nítorí tí ó kọ ojú ìjà sí ìwàásù wa púpọ̀ ní àtètèkọ́jẹ́ ẹjọ́ mi kò sí ẹni tí ó bá mi gba ẹjọ́ rò ṣùgbọ́n gbogbo ènìyàn ni ó kọ̀ mí sílẹ̀ si àdúrà mi ni kí a má ṣe kà á sí wọn ní ọrùn ṣùgbọ́n olúwa gba ẹjọ́ mi rò ó sì fún mi lágbára pé nípasẹ̀ mi kí a lè wàásù náà ní àwàjálẹ̀ àti pé kí gbogbo àwọn kèfèrí kí ó lè gbọ́ a sì gbà mí kúrò ní ẹnu kìnìún nì olúwa yóò yọ mí kúrò nínú iṣẹ́ búburú gbogbo yóò sì gbà mí dé inú ìjọba rẹ̀ ọ̀run ẹni tí ògo wà fún láé àti láéláé àmín. kí Priska àti Aquila àti ilé Onesforu Erastu wà ní Kọ̀ríńtì ṣùgbọ́n mo fi Trofimu sílẹ̀ ní Mílétù nínú àìsàn sa ipá rẹ láti tètè wá ṣáájú ìgbà òtútù Eubulu kí ọ àti pudeni àti lino àti claudia àti gbogbo àwọn arákùnrin kí olúwa kí ó wà pẹ̀lú ẹ̀mí rẹ kí oore ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú yín àmín. Ah,